débi sí òkùnùgà ó tún ti gbede o. ìyàwó méjì ìyàwó two wives ah. ilé ìjọ̀gbọ̀n. yánpọ̀n yánrin ariwo kì í tọ́ nílé wọn. ikú tí ó pọ̀ dẹ́ ó ń bẹ nínú abẹ́ ikú tí ó pọ̀ ní ṣìnà ó ń bẹ nínú ṣòkòtò èkúté tó dúró dòlógì ní ara àṣàmọ̀ lọ́rọ̀ mi. ìyàwó méjì two wives ilé ìjọ̀gbọ̀n yánpọn yánrin ariwo kì í tán nílé wọn. torí fúnra oníkọ́ ló ń fẹnu ara rẹ̀ pé kú o fúnra ẹ̀yẹ ẹ̀gà ló ń ṣe ra ẹ̀ fúnra lágbèrè ló ń fowó ara rẹ̀ fá ìjọ̀gbọ̀n ẹ̀sùn fáwọn olójú kò mú wọn lọ pé kó rọra ṣe. pé kó rọra ṣe. mo ké tó. ìyàwó méjì. ìyàwó méjì. two wives. ilé ìjàngbọ̀n. ilé ìjàngbọ̀n nù. yánpọn yánrin rẹ. yánpọn yánrin tó nílé wọn. ọmọdé tó bú ìrókò tó bójú wẹ̀yìn. bójú wẹ̀yìn. òjọ́kọ́ lolúwẹ̀rẹ̀ pa ni. òjọ́kọ́ mo gbádùn lówó ra wé o ọba òkè ló lè mú kodò dàlẹ́ ló lè mú kodò yá o. ìyàwó méjì ìyàwó two wives ilé ìjàngbọ̀n ilé ìjàngbọ̀n yàpọ̀ yàrin àyè ìtàn adébísí òkunuga kú iṣẹ́ ọpọlọ ìyàwó méjì sinimá ńlá ni. ẹ̀yin ọkùnrin ẹ̀ wò ó ká fi ṣòdò wọn ayé. ìyá sọ ṣé kò sí. ẹ̀rù pé wàhálà ṣe ìwé epo kan. Ah! Ah! iṣẹ́ ìwé ìwà tedious gan. mo láti sùn bẹ́ẹ̀ ti rẹ̀ mí gbọ́. Ah. Dọ́lápọ̀ jọ mo fẹ́ bí ẹni ìbéèrè kan um, nínú kéèyàn lọ síbi iṣẹ́ látàárọ̀ kó ti ṣe wàhálà lọ kó ti ṣe wàhálà bọ̀ kó ti rẹ̀ ẹ́ gan àti kéèyàn fọ́bìnrin mi lóyún síta èwo ló máa ń bọ́ dáàyàn jù. Ah. mi understand it no as in téèyàn oh guess me, dada téèyàn bá lọ ṣiṣẹ́ látàárọ̀ àti kí wọ́n break news fún èèyàn wípé yẹ obìnrin tó bá ní àjọṣepọ̀ ó ti lóyún fún ẹ síta ègbò ló máa ń trouble mind èèyàn jù náà tí ò kì í jẹ́ tó máa jẹ́ kéèyàn wà restless. ó depend anyway nǹkan tó ṣẹlẹ̀ ni pé ẹni tó bá lọ bí iṣẹ́ tó bá ṣiṣẹ́ jù you know ó máa possible kó. jọlápọ̀ òkú tó ṣe ẹsẹ̀ ti yọ síta obìnrin tó fún lóyún ó ti wá farahàn yes Susan ti pè mí ó dẹ̀ ti sọ pé òun lóyún Dọ́lápọ̀ ó mà níkà nínú gan ni o jọ kí ni nǹkan tó tún fẹ́ gan tí mi fi tẹ́ lọ́rùn Dọ́lápọ̀ ládùúgbò gbogbo bí mo ṣe ń forí ṣe tí mò ń fọrùn ṣe àtọ̀sán àtòru kò sígbà tó pè mí tí mi kì í dá ẹ lóhùn ó wá lọ fóbìnrin mi lóyún ta torí o ti rò mí pé àbí pé mi ò lè dọlọ́mọ láyé torí mi tí ìbímọ fún ẹ ó wà atlas gan-an ó dé disappoint mi gidi gan-an ni ó dẹ̀ sọ̀rọ̀ náà àbí ṣo fẹ́ sọ wípé rọ́ ni mò ń pa ni oh nǹkan tó expect kọ́ ya bí o fẹ́ kémi àti ẹ̀ka jọ máa drag àbí kí n máa pariwo àbí kí n máa bínú kí n so wàá lè fi yẹn ṣe excuse lati bínú butter. èmi ò ní ṣe yẹn o èmi ti gbà ká mọ́ ṣó ti yẹ mo ti gbà yí pé nǹkan tí ọlọ́run dà mi lágbádá rẹ̀ mo dẹ̀ ṣetán láti yan àmọ́ nǹkan kan ni mo fẹ́ kó yẹ ṣorí gbogbo eléyìí tó ṣe ẹlẹ́dàá mi á dà ikú tí ó kàn bẹ́ẹ̀ ó ń bẹ nínú àpò ikú tí ó po ní ṣìnà ó ń bẹ nínú ṣòkòtò èkúté tó dúró dòlógì ní arákùnlóyà. àṣàmọ̀ lọ́rọ̀ mi. ìyàwó mi ti mọ̀ ọ́. wọ́n lè display mi náà ó kàn déédéé pè mí ó dé confront mi ó jẹ́ kó máa yé mi pé mo ti fúyàn lóyún ta. wàhálà nìyẹn àbí wọ́n ló sọ fún fún ara rẹ̀. èmi báwo ní kò mo sọ fún un ní kò ẹ o kí nǹkan tó ṣẹlẹ̀ ni pé Susan gangan fúnra rẹ̀ òun ló pè personally òun ló jẹ́ kó yẹ pé mo ti fún un lóyún ọmọ wàhálà ni kí wàá fẹ́ ṣe sí lọ́rùn sí eh, nǹkan tó ṣẹlẹ̀ ni pé tí n bá délé bó bá ṣe ń lọ màmá jẹ́ kó máa mọ̀ ẹ ń fi sẹ́yìn tí n tó bá fi pè mo lè ṣe sí mo fọ náà má jẹ́ ìtàn ẹ̀ ó ti sú mi o ẹ̀rù ń bà mí báyìí. òkè ọmọ kan tó máa ṣẹlẹ̀ tó bá ṣàti délé ṣàfihàn kó kó mọ nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn bá fi ṣe ìjà ṣọwọ́. ó ti yẹ but that's the kind of ọmọbìnrin náà bá ṣe. ṣáà ń bẹ̀ yín ẹ jọ. ẹ ti fi ìyẹn jẹ́ kí n bọ̀ because um, tí n bá wà nílé màá kàn máa bára mi inú jẹ́ ni ẹ̀gbọ́n yín ti make up mind ẹ̀ ó dẹ̀ ti ṣe nǹkan tó fẹ́ ṣe so um, there is no going back ẹ má wọ̀rẹ́ ẹ jẹ́ kí n máa lọ. ẹ̀ẹ́dẹ̀jọ ẹ má lọ gbogbo ọlá mọ̀ pé nǹkan tí bọ̀dá mi ṣe ò dáa èjò tó bá dé méje pera yìí kẹ́ ẹ ṣètò ẹ̀bẹ̀ ṣe máa ń ṣètò gbogbo nǹkan tó bá wà láàárín yìí. àǹtí Fèyí ẹ mọ̀ wípé nǹkan tí bọ̀dá yín ṣe ó mọ̀ mọ̀ ṣe mi because ó mọ̀ pé mi ò lè bímọ kò dẹ́ ń ṣe pé fọ́ọ̀tì mi ni at least i'm trying my best ẹ gbọ́ yín wọn nǹkan tó ń ṣe ó mọ̀ pé mi ì tí ì bímọ fún un ó wà lọ́ọ́ fẹ́ lómi lóyún ta. Ah, ah kò ló ń ṣe pé mi no wish àti bímọ náà at least i'm trying my best but bó ṣe wọ ọlọ́run ọba ló ń ṣọlá àbí ṣé mo máa lọ́kọ̀ máa sọ pé mi ò ní fẹ́ bímọ fún ni. àǹtí mo jí ẹ má ronú bẹ́ẹ̀ yẹn lágbára ọlọ́run yìí náà máa bímọ tìyín ìfọkànbalẹ̀ hmm. ìdí kan dékẹ́ ẹjọ́ ọmọ bẹ́ẹ̀ ṣe máa yanjú ẹ̀ láàrin ara yín. a ti fi èyí ẹjọ́ tó yọ lọ ẹ má jẹ́ ká prolong matter ẹ̀ mọ́ ẹ jẹ́ kí n máa lọ ẹjọ́ ṣe lè bá mi ṣe gẹ̀ẹ́tì. bọ́kù nídìí gbogbo aṣọ tẹ́ ẹ kó yìí ẹ pé kọ́ṣù yín lẹ̀ ẹrù yẹn tẹ́kùn yẹn ti pọ̀ jù. àǹtí Fèyí ẹjọ́ ti yọ náà ẹ bá mi ṣe èdè wọlá tẹ. fúnra lágbèrè ló ń fọwọ́ ara rẹ̀ fá ìjọba ẹ fáwọn olójú kò mú ọ̀rọ̀ pé kán rọra ṣe. pé kán rọra ṣe. mo kẹ́tọ́. ìyàwó méjì ìyàwó méjì two wives ah. ilé ìjọ pọ́nyẹ́rin ẹ̀ pọ́nyẹ́rin kì í lè tán lè. ọmọdé tó bu ìró tó bojú ẹ̀yìn bojú ẹ̀yìn òjò kan lolúwẹ̀rẹ̀ ń pa ni òjò lolúwẹ̀rẹ̀ ń pa. nílẹ̀ ọlọ́rọ̀ kó bá dùn lówùrà àwẹ̀ o ọba òkè ló lè mú kó dùn dálẹ̀ ló lè mú. Films ilé ìjàngbọ̀n. ilé ìjàngbọ̀n o. yàpọ̀ yànrin yàpọ̀ yànrin kìlì tó nílé wọn. ìyàwó méjì sinimá ńlá ni princess tó wẹ̀. ẹ̀yin ọkùnrin ẹ̀ wò ó ká fi ṣòdùn wọn. ẹ sọ̀rọ̀ tó kẹ́yìn lọ́wọ́. Ah, ìyàwó yín ti kẹ́rù wọn ti kúrò nílé o. kí ibo ló lọ. wọ́n ti kẹ́rù wọn kúrò nílé náà ni ṣé nǹkan tẹ̀yìn ṣe dá ni ṣé nǹkan tẹ̀ ṣe dá báwo lè ṣe máa fúnyàn lóyún ṣọ́ lè ṣerú ẹ̀fẹ́ mi náà ni Oh, ó ti sọ fún wọn náà eh, ibo ló wá lòun lọ ibo ló sọ yẹn pé òun lọ. mi mọ ibi tó lọ o wọn kọ ṣàkó ẹrù wọn lọ ni. switch off ló ń sọ. So bóyá ti pa fóònù yẹn o ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ ṣe máa pè wọ́n ẹ̀yin lẹ́mọ bẹ́ẹ̀ máa wá wọn lọ. mi ò mọ nǹkan tí mo lè ṣe sí o ṣèkọ́ tẹ́yìn náà wàá ṣe dà wàá ṣe. mi mi lọ nílé mi mọ tẹ́lẹ̀ ṣe. ẹ lóore mi wàhálà. ìyàwó méjì ìyàwó two wives ilé ìjọ̀wọ́ yánpọ̀nyánrin ariwo nílé wọn. ikú tí ó kàn bẹ́ẹ̀ ó ń bẹ nínú abọ́ ikú tí ó po ní ṣìnà ó ń bẹ nínú ṣòkòtò èkúté tó dúró dòlógì ní arákùnlóyà. Mojísọ́lá Mojísọ́lá Mojísọ́lá <sighs> ah. ah. kí ló wá fáwọn èèyàn sí dọ́lápọ̀ ti ṣe èyí tó fẹ́ ṣe nìyẹn ó wá bínú òun kẹ́rù bọ̀ ń bí ó wá fẹ́ dalé mọ̀ṣú síbí ró dáadáa o ró dáadáa o lóòótọ́ ilé ni ilé ẹ̀ but èmi ò ní fọwọ́ sí kó wá dalé mọ̀ṣú síbí báyìí ó máa padà sílé ọkọ ẹ̀ ni ó máa padà ní ó mọ̀ bóyá ó fi tẹ̀ sí ẹni òun bínú òun kẹrù òun jà tafátáfá ìyàwó tó ló gbé wá bóyá rọ ni bóyá ó fẹ́ wo fèètì ẹni ó fẹ́ mọ reaction ẹni ò mọ̀ ah ró dáadáa o kó má bàa lẹ́yìn ró dáadáa o my dear ṣùgbọ́n. bá hmm. gbàmù epo ẹ gbàmù ìrẹsì ẹ gbàmù gàrí kó làbí tíyà yìí mú ìdé ẹ tún wá gbà àwọn ìmọ̀gí ẹ gbà àwọn ìṣèbẹ̀ ìyá kí ló ṣẹlẹ̀ gbọ́ngàn. báwo owó jẹ́ kí n lọ san owó èmi ò fẹ́ gbà wá dàbá yóò ti rẹ̀ mí. kí ló wá kí ló ṣẹlẹ̀ á bí mo ṣe já wọlé. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ti di ọ̀rọ̀ ẹni tó fẹ́ lé ewúrẹ́ wọ ìsun aláwo gbogbo àìjẹ́bẹ̀ gbogbo àwo ló máa fọ́ pátápátá. iye tí yìí dúró náà kí ló rò pọ́ lọ́ọ́ fèsì bẹ́ẹ̀ fún ẹ̀ fún náà. mo fi ń gbọ́rọ̀ ni wọn ò fi ti agbọ́rọ̀ lámì òtàn kó mi mọ́ tó rò wípé etí tó wà lágbárí ẹ̀yẹn iṣẹ́ tó rò pé wà ń bẹ fún. kí ló dé tẹ ṣe ń gbọ́ kókò òjò dá mi agbada nù báyìí ẹ rí bẹ ṣe ń lọ bí owó agánran ni ẹ tún wá ń dá gbùrìngbùrìn dá gọ̀jọ̀gọ̀jọ̀ ẹ ojú yín bíi táńgẹ́lì ẹ tún wá ṣẹ̀ṣẹ̀ bí afárá oyin ẹ lè máa wò pé kí ni mò ń sọ èmi má kọrin iṣẹ́ ọlọ́run lára yín ni ṣé kí n má parọ́ tán yìí ọlọ́run parí iṣẹ́ sí mi lára mi ò rí nǹkan kan mọ́. ó ò dé gbọdọ̀ rí nǹkan kan ọgbà ó ò gbọdọ̀ rí nǹkan kan o ọgbà mi. ìyàwó yín ah, ó ní ìtòkè bèrè rárá ọ̀gá bá ṣe bẹ̀rẹ̀ máa bọ̀. irọ́ ni kò kìí ṣe nínú ilé yìí ọmọ làwọn àjẹrú lòun. ọlábànjẹ́ òkúta ló ọlámi ọ̀tàn ọmọ yín. ṣé ni bí ọlọ́run ṣe wà láyé ṣá eh, ìjà ìlara kì máa tán. ó dá sí wípé ọlámi ọ̀tàn. sókè eh, pé bàbá ṣì ń bẹ́ẹ̀. ẹ mọ̀ dájú o ẹ mọ̀ dájú o kí ló dé kí ló dé náà àti aláǹtì àti aláǹtì gbèsè ayé wọn ẹ mo ti dábọ̀ kínní yìí o mo dábọ̀ kínní yìí o láti jọ́ mo ti mọ̀ yín bẹ́ẹ̀ ṣé máa wò náà ni bí láyọ̀ tó ti kú lóúnjẹ ti pẹ́. mo ní àbọ̀dá yìí bọ̀dá yìí sí ọwọ́ òun ò lè dà ṣé ẹ̀kú tó ní tẹ̀ wá bí tẹ̀ fẹ́ sí géètì mò ń wò pàkọ́ yín lọ ìpàkọ́jú tó dàbí orí popotébọ̀sì mo ní kí ló dé kí ló dé bọ̀dá ìtẹ́sẹ̀ nírúwà báyìí lọ́wọ́ ìgbà míì báyìí ẹ gbé tẹ́kalẹ̀ bí àpótí olówó nù ni sógo láyé ni mélòó lọ́jọ́ orí yín nígbà tẹ́ bá fi fifty ní ìsìn ẹ bóyá ìyàwó tẹ́ fẹ́ ẹ wá ń fìyà jẹ ni ẹlẹ́ni tẹ̀jọ́ rọ̀ fún ẹ láti lẹ̀ tẹ̀jọ́ kù sí ẹ láti lẹ̀. ọ̀nkú àǹtí kó jẹ́ kí ẹ tún máa dá tìyín sójú kí ẹ máa bá wa bẹ̀ wọ́n ni. ẹ wá gbà mí mo mọ̀ dáràn kẹ́ mo mọ̀ dáràn kẹ́ ẹ wo ṣe rí nígbà tẹ́ fẹ́ wọlé lẹ́ẹ̀kan sí ẹ máa bàjá ń gbó mo ń sí bíngò nulẹ̀ kì í ṣe torí ó le tí n bá ìsílẹ̀ fún yín tó bá jẹ́ yín látọ̀wọ́ ẹ̀yìn yóò jẹ́ yín orí ni ta ní sọ̀rọ̀ tẹ́lẹ̀. Ah, àwọn lè bí ti nílẹ̀ mi o kò mi sẹ́ni gbogbo sẹ́tẹ̀ lè wá kó lè mi o àìtún ah, pété ìsàlẹ̀ la kò lè wọ́ọ̀kì ń bì. baby má bínú sí mi i'm sorry. nígbà tí rí bébì dìdìrì ní jẹ́ bébì àwọn ìkọ́ni bébì nígbà tí èsè bèbí tán mọ́ fún lóúnjẹ kò sì ní gbà. baby má bínú sí mi i'm sorry. you're sorry. Ah, can you imagine. just like that. can you imagine. òṣàdúró nǹkan tó tó yẹn o dey expect kí n accept sorry e just like that àti ìpè nǹkan tó o ṣe o ò mọ̀ọ́mọ̀ ṣe ni. iṣẹ́ ìṣù ni. iṣẹ́ ìṣù ni. i'm sorry má bínú. oh iṣẹ́ ìṣù. ah èṣù náà lẹ́ẹ̀ padà parọ́ mọ́ gbájú wọn ní sun bí gúgúrú di èṣù èṣù náà náà padà parọ́ mọ́ tó bá ti wà tí ò dá tó báyìí èṣù ni wọ́n mọ̀ tì mọ́ lọ́rùn. Ah. kí ló ṣẹ̀yìn o ẹ̀yin àǹtí ẹ̀jọ̀ ẹ jọ nítorí ọlọ́mọ fẹ́ béèrè béèrè kan lọ́wọ́ yín kí ló dé tẹ̀ ń wà bí ẹni tí wọ́n ti sìn jẹjẹ rẹ̀ ń kékeré tó ní kárí wọn sìn jẹjẹ yín kékeré ni kò yẹ kẹ́ ẹ máa ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́ ń ṣe wùrìwùrì báyìí bí fìtílà tán wọ́n mi sí kí ni ṣe yín ná. ẹjọ́ ta wá ni o ah, ẹ rẹ fún mi lẹ́sìn kí n dá padà fún yín ẹ mọ̀ kí wọ́n máa sọ owó ọ̀rẹ́ fún mi ni. Ah, ẹ wò bọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n dojúlẹ̀ bí ọ̀pẹ tí náà um, mo fẹ́ bẹ́ẹ̀ so please leave. Um, baby ìgbà wa ni mọ́mí máa dé báyìí. bọ́dà ẹ jọ nítorí ọlọ́run time off. Oh. ah ah ah. ah ah ló ń fún ara rẹ̀ fá ìjọba ẹ̀sùn fáwọn olójúgbò mú un lọ pé kó rọra ṣe pé kó rọra ṣe. mo ké tó. ìyàwó méjì ìyàwó méjì two wives. don't expect àlejò. ọmọdé tó bu irun tó bujú bá mi gbé. Hey, baby! Oh, Charlie. sweetheart. Hey, hey, hey, hey. Tani tani sweetheart ẹ. Are you normal? Kí ló wá ṣe ń báyìí? understand. Money ní kí ló wá ṣe ń bí báyìí. Kí ni mo wá ṣe nílé ọkọ Ah, ilé ọkọ ẹ̀ This place of course. Are you okay? Yes. Tíyàwó mi bá lọ wà ń lé ńkọ́. Ẹ eh, tíyàwó ẹ bá wà lè má dẹ̀ sọ fún ọ pé mo ti dé. Dé síbo. A sì lé ẹ̀ náà kí ló dé wá yú kí hot. Take it easy now. Mo ṣe rí pé orí ẹ̀ ò pé ni. Ah, wa oh. ó yá wa máa lọ wa máa lọ wa máa lọ wa máa lọ. Aunty you're so pretty. I like you. <laughs> wá ibo ló gbé báàgì yẹn lọ. ẹ àǹtí ẹjọ báàgì ẹbẹ ṣe ń gbé yẹn ó wà fragile àwọn nǹkan tó lè fọwọ́ àbẹ sẹ́ra bá mi gbé iṣẹ́ ti gbé bá mi gbé ẹ bá mi gbé sẹ́gbẹ́ kan tí bá dé máa wọ́n páàkì ẹ̀ tí bá wọlé máa wọ́n páàkì ẹ̀. hello ní sùúrù náà tó bá wọlé síbo. ibi báyìí. wá máa lọ. síbo. mo ní kó wá máa lọ. ṣé o mọ̀ mọ́ ni. ah come here Susan kí ni kí ló ṣẹlẹ̀ wáyé tó fi pariwo wáyé. you can't enter this lókè ọmọ kò tó ṣẹlẹ̀ eh. jẹ́ ká lọ sí hòtẹ́ẹ̀lì wa bá ti dé hòtẹ́ẹ̀lì. níbo ló ń jẹ bẹ́ẹ̀. o kò lè dédé kó wá bẹ́ẹ̀ yẹn náà má sì sọ náà. hòtẹ́ẹ̀lì ta ló máa ń gbé bẹ́ẹ̀ ajá ẹ̀rọ is that a pronoun or a noun. please don't disturb me sori pé ìgbà tí mo dé bíbá mi ò fún problem mo kàn wọlé bí ni good girl mo dẹ̀ fẹ́ wọlé ọkọ mi so please. kí ló ṣe é náà wá wá wá ọlọ́gbẹ́ni wetin dey happen now kí ló mú ẹ náà kí ló ṣe é náà o dẹ̀ dẹ̀ ṣe máa nọ̀ dẹ̀ o kókó sì pọ̀ lójú ọ̀nà fẹ́ kókó sì pọ̀ lójú ọ̀nà. ọmọdé tó bu ìrókò tó bojú ẹ̀yìn òjò kọ́ lolúwẹ̀rẹ̀ ń òjò kọ́ lolúwẹ̀rẹ̀ ń pa. nílẹ̀ ògùn bá dùn lóhùn ra wẹ́ o. àǹtí mi ọba òkè ló lè mú. àǹtí àǹtí mi ẹ̀mí ló mọ̀ pé òun lẹ dákẹ́ bí odò tí ò sàn yìí o. Eh, ọlọ́run mọ̀ jẹ́ pé kọ́lọ̀ yín wá mọ́ dàbí ẹni pé fúnra lára yín lẹ́mọ̀ mọ̀ wá lọ gbá pẹ́náìtì yín lọ tó yìn. kí ni ìyẹn túmọ̀ sí. yóò dáa fún yín nígbà tẹ́ ẹ fi lé ọkọ yín lẹ̀ tẹ́ ẹ wá dálé mu sùn síbi torí pé ọkọ yín fẹ́ yàwó mi ṣé ẹ mọ̀ pé bẹ́ẹ̀ ṣe kú òun ní ó lè fẹ́ méjì ó lè fẹ́ mẹ́ta ni. bẹ́ẹ̀ ni. kí ni ìtumọ̀ gbogbo nǹkan tó ń sọ yìí. torí ẹni tí ò bá sí nílé òun lè wíri ẹ̀rẹ̀ mọ́ bí kan nígbà tí ó sì ń bẹ̀ tán bá sọ pé ẹyọ kan ló bí wọ́n sọ fún un nígbà tẹ́ wá dálé mu sísí bí nìsí tẹ́ fi lé ọkọ yín lẹ̀ ṣé ẹ mọ̀ pé tẹ́ bá kó máa lẹ́fẹ̀ẹ́ yàwó bíi márùn àbí mẹ́fà lẹ́yìn yín. ẹ wo èmi ò ní sọ ju báyìí lọ àbọ̀rọ̀ tó fọmọlúàbí o tó bá dénú ẹ yóò dùn jìjì. nílé ọlọ́rọ̀ ogun bá dùn lóhùn ra àwẹ̀ o àwẹ̀ ọba òkè ló lè mú kó dùn dálẹ̀. mo ti decide láti padà lọ sílé ọkọ mi because mo ti rọ ọ̀rọ̀ náà lọ síwájú mi tún lọ lọ sẹ́yìn. mo rí i pé ó dàbẹ̀ ni pé bí mo ṣe kúrò nílé ọkọ mi yẹn ó dàbí ìgbà téèyàn fi ná sórí òrùlé sùn ni because èmi wà ń bíbá ọkọ mi wà nílé òun nìkan mi ò mọ nǹkan tó ń ṣe mi ò dẹ̀ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ò dẹ̀ fẹ́ fi àyè sílẹ̀ kí nǹkan tó ń dà kó wá bàjẹ́ gbogbo nǹkan tí mo ti jìyà lé lórí nǹkan tí mo ti fọwọ́ mi ṣe kó mọ́ àdìpẹ́ni ẹlẹ́ni ló máa máa jèrè mi so mo ti decide have decided to go back to the house and resolve the issue with my husband. Hmm. Mojísọ́lá ọkọ mi ṣé pé o ti rò ó ipò fẹ́ padà sílé ọkọ ẹ̀ inú mi máa dùn o torí mo ti sọ sọ sọ sọ mo ti kékékéké pé kó padà kó padà olóò padà náà tó jẹ́ pé o ti decide láti padà sílé ọkọ ẹ̀ mo bẹ́ẹ̀ yọ. ah wọn decide èmi lọ́dọ̀ fi ṣègàrí tí àwọn tí èbá ṣe pé mi tí mo bá wọn sọ̀rọ̀ wọn làwọn fẹ́ kàdá bẹ́ẹ̀ bíbélì sọ fọmọ tí yẹn bá ń bá wí tó ń warun kì ẹ bíbélì náà ló parí tí ó ṣẹlẹ̀ sí ṣùgbọ́n àwọn warun kì ní ìsí ọtí ọtí padà lọ ilé ọkọ wọn. mo má dá lóhùn o ṣé o mọ̀ pé o ti ń rúdù sẹ́gbẹ̀ẹ́ nìyẹn tó bá ti rárá délé ọkọ ẹ jẹ́jẹ́ ni kò ṣe o tó bá ń bú ẹ má dá wọn lóhùn o tó bá ń kọrin bú ẹ má wo bẹ o torí ilé ọkọ ilé ẹ̀kọ́ ni ilé olórogún hmm. ilé ogun dẹ̀tú ni o. yín ni olè wọ́ọ̀kì ṣe rí ìyàtọ̀ wà nínú ìwọ̀sí àti ẹ̀gbin ẹ̀gbin a máa gùnyàn ṣùgbọ́n ẹ̀kọ́ wọ̀ sí o ìdí sọ pé torí kẹ́ padà lọ́bẹ̀ kẹ́ wá sọ ayé dolúndùn kan tí ò ṣe ti yín rẹ́ lára ẹ̀kọ́ wọ̀ sí o ẹ̀kọ́ wọ̀ sí tẹ́ ẹ bá dán wò. Ah má dá lóhùn o ìsọkúsọ ló ń sọ yẹn o má dá lóhùn rárá rárá rárá tó bá ti débẹ̀ rántí ọmọ ẹni tí wọ́n ń ṣe tó ti gbọ́ ó hmm. dẹ̀ mọ̀ yìí pé ọkọ ẹ̀ ó nífẹ̀ẹ́ dénúdénú torí ilé olórogún ogun ni o. ẹ nígbà tí ilé olórogún ti wá gbógun nísìn tẹ ẹ bá ti ń lo ẹjọ ẹja máa ń gbébọn dání kẹ ẹ káwọn yùtì lẹbẹ nǹkan kẹkẹ kó dání lọ ilé olórogún ah, ọmọ fọyà àwọn èèyàn lọ ni tó bá fẹ́ le jù ẹ sọ fún ẹ pé ẹ lábúrò kan lé ẹyìn ẹ pè mí ẹjẹ mi ò débẹ̀ ẹ mọ̀ pé Olivid ń ṣe rìásà ni àtàwọn ọkọ gan ìjàlẹ̀ ń wò yìí. èwo ni tìbọn ewu tí ẹni gbogbo sọkúsọ tó ń sọ jáde yìí tí ò encourage ẹ̀mí tàbí èwo ló ń bá sọ yìí. wo. èkúté tó dúró dòlógì ní ara kú ló yá. fi ń dá ẹ lójú pé kò ní sí wàhálà ọmọ yẹn ò ní ní ẹ lára ẹ ká ṣàrọ̀ra fílẹ̀ ibi tó wà yẹn sórí yàrá tó wà yẹn ibẹ̀ ló mọ mo mo promise ẹ pé ọ̀rùn ní ní ara ń lé ọwọ́ all right kò ní sí any disturbance. kò sí problem. ó ṣe gan ìyàwó ó ṣe gan. It's a good thing. I'm not in the mood. Mm. Mm. You're not in the mood. That is what we want to lay now. That's it. Hmm. Good night. <laughs> Ikú tí ó kàn bẹ́ ó ń bẹ nínú àpò. Ikú tí ó po ní ṣìnà ó ń bẹ nínú ṣòkòtò. Ekute èkúté tó dúró Ara, ní ya Susan mm-hmm. Susan ọkọ yìí máa lówó gan-an. Ah. <laughs> ó ń gbìyànjú ó ń try. níbo ló ti ń ṣiṣẹ́. I'm um, building contractor ni. èmi náà sọ bẹ́ẹ̀. èmi náà sọ bẹ́ẹ̀ ah ah. Um, actually ó ti ní irú nǹkan tó dà báyìí somewhere else. <laughs> building contractor àti ò máa ń ṣe building contractor kò lè kọ́rú ilé tó dàbí Buckingham Palace báyìí ah, ah. ọmọ mi ìgbádùn ló wà o ò <laughs> ah, mójú lọ sọ́jà o àbọ̀ tó pẹ́ kó tó pè mí o. ẹ ẹ má bínú àwọn èkìtì tètè pè yín bọ̀ǹgbà tí mo gbẹ́ bí ti ti set. Mm -hmm. Oh, baby! My love. Fine, fine, sir. My dad. Oh, <laughs> daddy. Ìdọ̀bá ló ń ṣe wá. Nǹkan tó ń ṣe yẹn, a ó kú jẹ́ káàtó. Ah, ah. Ó dẹ̀ wá mú odindi ọmọ, ó wá bẹ̀rẹ̀ sí ní wé ní kòbóǹkò nínú ilé ẹ̀ ń bì láìsàn kọ́ bọ̀ àmì náà ra fúdù náà àà mo ra fúdù mo dẹ̀ ra pampers. <laughs> dadi ẹ má bínú sá ẹ má bínú actually mo máa ń béèrè yín <laughs> Susan ló sọ fún mi pé ẹ sí lẹ́kọ̀ọ́ pé wà ní Benin Republic. ẹ sórí Ghanaian friend mi kan ìgbà tó fẹ́ padà sílùú ẹ̀ ni mo wòye pé ah, èmi gan òkú ṣe nǹkan kan bì kí n kú máa tẹ̀lé lọ sí. Si àjàṣẹ nǹkan tó gbé mi di èrò àjàṣẹ nìyẹn àjàṣẹ táwa gan kò kú sí nǹkan kan èmi àtọ̀rẹ́ mi fẹsẹ̀ palẹ̀ kiri ní Ghana bẹ́ẹ̀ ni wá ti ṣe o dádì ọkọ ń tọ́jú gan ife in fact ó yẹ kí n wá mọ ọkọ pé èmi gan adi pé ọwọ́ ìtọ́jú wà lára òun ló wá gbé mi wá ìgbà tèmi náà dẹ̀ wọ bí mo rí i pé à Ọlọ́run bùkún ọlọ́run bùkún ẹ̀ ń ṣe ni bí dàbí Buckingham Palace. Susan ló ní pé kẹ́ ẹ máa bọ̀ pé òun ti wà òkè. yẹ èmi ni mo ní kàn máa bọ̀ ń lè mo pé wàhálà tó ń ṣe lájà ṣe yẹn ti pọ̀ jù sí mo rò pé ah dadi ẹ máa bọ̀ Naija at least everything ti wà settled. oh everything ti wà settled. Mm-hmm. uh, ok dadi kò sí wàhálà ẹyin ẹ fìlà tó mi mi fẹ́ lọ ṣáwà so tó bá dé a máa sọ̀rọ̀ wa kó tó di pẹ́ padà. ah ah Susan ṣe ṣe ṣe ṣé mo ṣì máa kóònù ilé yìí. padà jáde ẹni sì padà síbo. mi understand. àjà àbáwọn lè padà sájàṣẹ náà ṣebí àná àwọn empty rooms tó yẹ pé àti ẹ̀kí máa ṣílẹ̀kùn ẹ̀ bíbáyìí ẹ mo kàn pé gbogbo àwọn rooms tó yẹ pé o mọ̀ pé ilé máa ń láìkì kan máa sọ̀rọ̀ sí kó má di pé ilé yẹn máa lọ máa wó so gbogbo àwọn empty tó yẹ pé kò sí kankan bẹ́ẹ̀ yẹn kó dó síbẹ̀ kó má yẹ kó padà sá aṣẹ́ ò dáná. kò rí lè sí nǹkan kan lájà aṣẹ ìgbà tèmi gan débi ara mi sì le mo rí i pé ah ara mi sí ilé mo ti wọ gbogbo inú yàrá mo rí i pé yàrá pọ̀ rẹpẹtẹ nu ilé yín ẹ kò dẹ̀ sí èmi wò yí pé àṣà àgbàlagbà kí n kú wà pẹ̀lú yín àbí màá ń lọ ò faramọ́ ẹ̀ ni. o ò mí ẹ ẹ máa ń lọ ẹ má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀ sórí ìgbà tí mò ń bọ̀ mo lérò pé kí n kàn lo oṣù kan pẹ̀lú yín ìgbà tí n dẹ̀ ti rí i pé ilé ilé aládùbárí kà nílé yìí mo kó àwò bóyá kí n lo bíi fifteen to twenty years at least màá ti dàgbà díẹ̀ and kò dé kò dé máa wo èmi gan ti fẹ́ ralẹ̀ mo ti ń gbèrò àti ralẹ̀ tipẹ́tipẹ́ èèyàn kan ló kù tó máa sign paper yẹn wọ́n wá ní o máa tó how many years ni mo pè fún ẹ. Um, ọdún kan àti uh, approximately two years yeah two, years, just two years. ni ẹni tó máa last person tó máa sign ìwé ilẹ̀ yẹn so títí two years máa ralẹ̀ yẹn pátá máa fi fifteen years kọ́. Eh, by then èmi náà lè kó onú bí but eh, mo ṣàmọ̀ pé màá kọ ìwọ gan á gbé ìtọ́jú ń bẹ̀ eh, wàá bá mi gbé nú ẹ̀. Susan ó mì pé dáàdi máa lo bí seventeen years inú lé yìí. mi ò lo seventeen or fifteen fẹ́ lò. kò ní pẹ́. ọkọ mi i love you. okay sir sí wàhálà ajẹ́ kí mi refresh. máa ń lọ ẹ̀yẹ́ fìlà kan máa ń lọ. Hã? Ah, é macho, é macho, é macho. Ah, tô de Ouro baba o, ouro baba o. Báwo ni tu tó ló fẹ́ bá mi sọ? Tó bá dọ̀la mo ń sọ. Tó bá Ok. Ah, mo fẹ́ fi ẹ́ lára mo ṣe gbóyè sí ẹ lára. mo pe <laughs> eh, eh, eh. nǹkan ṣẹlẹ̀ gan o. nǹkan ṣẹlẹ̀ gan ni o ẹ̀yin pípùn ṣáì gan ni o ìwọ o fi mí lẹ̀ sínú yàrá ń bẹ̀ o sọ fún mi kékeré fún ẹni few minutes ipò fún wa sọ nǹkan tó wà important jọ má bínú ṣé nǹkan tó wà important lè méjì ọ̀sán yìí tẹ kámúra yín bíi bíi bíi ẹja ṣáde yìí. má bínú mo bọ̀ sí i. kò tiẹ̀ nídìí má má wulẹ̀ travel jẹ́ kí èmi travel mo ti ẹ̀ ti dé ibà yọrí jẹ́ ká sùn. I am coming ní sóònù yàrá ẹ̀ mo ń bọ̀. no ah má ní rẹ lára iye tó máa fi máa travel wá sínú yàrá yẹn jẹ́ kí èmi kúkú travel wá. mi ì dùn kí ló ń ṣe. a fẹ́ sùn ni ṣèbí nǹkan tẹ fẹ́ ṣe nìyẹn. what's wrong with you ní sóònù yàrá ẹ̀ mo ń bọ̀. Ah, ah, I am not

Take bọ̀ jẹ́ ká ṣe snap jẹ́ ká ṣe what's wrong with you kí ló now. Take náà. jẹ́ ká ṣe snap ọ̀yà ọ̀yà ọ̀yà meet my ìyáálé mi ẹ wo bí ẹ wo bí ẹ wo bí ẹ smile ẹ smile ẹ smile. ọ̀yà ọ̀yà ọ̀yà ọ̀yà kí ló dé why be like this now. Check it. bí mi. joking what is it now ẹni tó yẹ kó bí obìnrin but she is not even angry what is your problem. gbádùn sa. mo gbádùn náà wọ́n fara burúkú balẹ̀ ah fara ìbalẹ̀ náà mi ò make trouble sí mo kàn wá báyìí sẹ́ má bínú jọ àyà lè mi má bínú ṣe ti tó. don't don't don't worry i'm fine. Oh, she's such a nice person. Are you okay? What are you saying? Ṣé look at her now. What do you excuse only cash so? no, lọ sì sí àmì ṣẹgbọ́n. Ẹ ṣe ah, I love her. Are you okay? What is it now? wà á bí wà á bí alágbẹ̀ni kí ló fò sí àníkò ah. sùn sùjàre ṣùgbọ́n alágbẹ̀ni sùjàre ah. kò ṣe kò tó wà ọkọ ni ah. tó sùn jọ kí ló ṣe tó máa sùn àbò ní sùn. ìyàwó méjì two wives ilé ìjọ̀gbọ́n yánpọ̀ yánrin ariwo kì í tán nílé wọn. torí fúnra oníkan ló ń fẹnu ara rẹ̀ pé kú òun fúnra ẹ̀yẹ ẹ̀gàn ló ń ṣe ra ẹ̀. fúnra alágbèrè ló ń fowó ara rẹ̀ bá ìjọba ẹ̀sùn fáwọn olójú kò mú wọn lọ pé kó rọra ṣe. mo ké tó ìyàwó méjì ìyàwó méjì two ilé ìjọba. Daddy, uh... How are you, my dear? i'm fine sir. Eh, my dear ẹ eh, ṣé ìwọ ló lo oúnjẹ tó wà ní kíṣìn yẹn. yes èmi ni mo ní oúnjẹ tí mo fẹ́ jẹ ni. Eh, oúnjẹ yẹn ó ó wà delicious o oúnjẹ yẹn wà pa gan ni ọbẹ̀ yẹn dùn but kankan eh, tí mo notice ni pé ẹran yẹn ò rọ̀ dáadáa in fact òun ló wá sí gbogbo yín mi tí mò ń takù látàárọ̀ maybe next time tó bá fẹ́ gbé ẹran tó bá fẹ́ bọ ẹran jẹ́ kó máa rọ̀ dáadáa ṣé o ti gbọ́ ẹ má bínú dáadé ẹ jọ ṣé ẹ̀yin lẹ jẹ oúnjẹ tí mo gbé sí kitchen. èmi ni mo jẹ. mo ti mú rò pé ti jẹun tẹ́lẹ̀ láàárọ̀ yẹn. Ah, sórí oúnjẹ tí mo jẹ láàárọ̀ yẹn mo kàn fi tẹ́lẹ̀ kùn ni ìgbà tí máa wọ kitchen ni mo rí i pé ah, èmi ìná títí pẹ̀lú ẹlẹ́yìí o n bá fi balance tààrọ̀ so ò ní bínú ni ṣé ti bọ́. mo dáàdi ẹ má bínú o nígbà tẹ́ fẹ́ jẹun báyìí bá ti pé ọmọ yín kó wá dáná fún yín oúnjẹ tèmi fẹ́ jẹ lẹ tẹ lọ jẹ yẹn. Ah, Eh, what are you what are you talking eh, ṣebí náà ọmọ mi nẹ gbogbo yín lọmọ mi. dadi nǹkan ẹ ẹ right ah, kò dáa náà ẹ o ò jẹun látàárọ̀ ẹdẹ lọ gbóúnjẹ mi ẹdẹ lọ jẹ kò o. wo má ẹ púpọ̀ àbí wò ó ká fi wa gbénu mi ò kí o máa sọ̀rọ̀ sí mi kí ló ṣẹlẹ̀ níbẹ̀. ọsí. Ah. Ah, ah, àwa ìjàre máa gbà mí kẹ. kí ni ẹ. nítorí oúnjẹ màá ní ó ní mo jẹ oúnjẹ. ta ni ẹ. ìyáálé ẹ kúkú ni. kí ló ṣẹlẹ̀. kí ló ń bi mí pé kí ló ṣẹlẹ̀ fún nígbà tí mo gbóúnjẹ sí kitchen tí mo fẹ́ jẹ eh. tí dáadé dẹ̀ dédé lọ síbẹ̀ tó dẹ̀ lọ jẹ́ láìṣe pé mi ò fún ọ lóúnjẹ láì. lọ ṣé tí ṣe rude rude bíi ti. no i don't get kò yé mi ṣé tí ẹ lè ṣe rude ẹ bí ṣe sọ̀rọ̀ ẹ̀dẹ̀ sọ ẹ̀dẹ̀ náà ẹ̀dẹ̀ náà wọ́n ṣẹ́gbẹ́yìn ni wọ́n No, shut up, what John. I should rude by any. No, you're not supposed to be rude now. It's, it's my father. You're not supposed to be rude to him. And then rude, and then rude, and then she, and then she, and then she, and then she, and then No, she fẹ́ count this one and No, she fẹ́ count this one and ṣé mo ti sọ̀rọ̀ tó pọ̀ jù lọ. ọ̀rẹ́ sísè ti pọ̀ jù náà tẹ́ bá máa sọ̀rọ̀ you go to his front you kneel down talk to him like a father that is the right thing to do you don't talk to an elderly person like that He's very very rude you are rude you have to apologize to him. ṣó gbádùn ṣá. Ah, ah. ọmọ tèmi gbádùn o ọmọ mi gbádùn that is a feeling. no sure I go gbádùn no sure I sure all right no sure okay no sure kidney do ẹyin àbí níbẹ̀ ní problem are you okay are you alright you are insulting my father mo dey sọ pé ẹ̀dẹ̀ sọ pé mo gbádùn sure go gbádùn kí ló jẹ oúnjẹ just under your oúnjẹ oúnjẹ lásán sàn tí èlò mi fún àwọn tó tọrọ bára tó bá jẹ oṣù fẹ́ kú ni. wo jẹ́ ìṣòro kankan fún ẹ ilé ọkọ ọmọ mi ni mo wà Yes. anything to bá wù mí ni mo lè jẹ nílé ọ kò sọ dáwúrí o so mò ń jèrè iṣẹ́ ọwọ́ mi ni tó bá jẹ́ òsì ṣọ́fẹ́ kú ni. kò sí wàhálà. kò lè sí wàhálà no kò lè sí wàhálà tí wàhálà bá ti sí kò lè sí wàhálà but tí wàhálà bá ti sí wàhálà máa wà. what I'm trying to say is that tí wàhálà máa sọ ẹ sọ pẹ̀lú pro you kneel down talk to him like a father. àbí àbí. ó dà bẹ́ẹ̀ ni kúrò ẹ̀ ti bá wa. orí ọmọ tèmi ò gbálẹ̀ o. orí ọmọ tèmi ò gbálẹ̀ o. òun kọ́ ló sọ pé kò o. dadi dadi ṣe ṣe fẹ́ any other pẹ̀lú wine tó tó chill yà tó chill. ẹ̀rọ ok pẹ̀lú wine tó bá tutù tó bá chill dáadáa ẹ̀rọ yẹn ṣé kí n ṣe bí abí mẹ́fà àbí mẹ́jọ mi fẹ́ kó ní nǹkan kan jẹ́nu ọbẹ̀ yẹn mọ́ ni o. no no no no mẹ́rin ti tó bọ̀ kó jẹ́ bí ike yẹn mi ò fẹ́ kó fi pamọ́ sí ike ike. mẹ́rin wa ok ibi ike ok ibi ike àbí dáàdì ok n bọ̀. sí òpònú kà ó iyawo méjì ìyàwó ah. ilé ikú tí ó kàn dẹ̀ ó ń bẹ nínú abẹ́ ikú tí ó po ní ṣìnà ó ń nínú ṣòkòtò èkúté tó dúró dòlógì ní ara àṣàmọ̀ lọ̀rọ̀ mi. ìyàwó méjì two wives ilé ìjàngbọ̀n yànpọ̀ yànrin ariwo kì í tán nílé wọn. torí fúnra oníkọ́ ló ń fẹnu ara rẹ̀ pé kú o fúnra ẹ̀yẹ ẹ̀gà ló ń ṣe ra ẹ̀ fúnra lágbèrè ló ń fọwọ́ ara rẹ̀ fá ìjọba ẹ sọ fáwọn olójú kò mú wọn lọ pé kán rọra ṣe. pé kán rọra ṣe. mo ké tó. ìyàwó méjì. ìyàwó méjì. two wives. Ah. ilé ìjàngbọ̀n. ilé ìjàngbọ̀n nù. yánpọ̀ yánrin ayé. yánpọ̀ yánrin kì í tán nílé wọn. ọmọdé tó bu ìrókò tó bojú wẹ̀yìn. tó bojú wẹ̀yìn. kò jọ kó gbádùn lòun rà wẹ́ o. ọba òkè ló lè mú kodò dàlẹ́ ló lè mú kodò yá o. ìyàwó méjì ìyàwó two wives ilé ìjàngbọ̀n. ilé ìjàngbọ̀n. yàpọ̀ yàrin àyè ìtọ́ni ilé wọn. Adébísí Òkunúgà kú iṣẹ́ ọpọlọ ìyàwó méjì sinimá ńlá money does everything. oh ẹ̀yin girls mi ò lè parọ́ fún yín o i think i'm falling in love with that guy. mi ò tiẹ̀ fẹ́ kó mọ̀ pé mo love òun gan because tó bá mọ̀ ó lè hate mi. mr gaji. ah èèyàn mi dábùdábìn. ọkùnrin mẹ́rin tó bá lọ dùn mí kọ́. bá a balẹ̀ kò ní dùn rárá wò ó tù tó wà ní. òmùlẹ̀ oyún yẹn ojú rẹ̀ jọ tó lórí ọlọ́run tó bá tù láti settle down kọ́. báwo lẹ máa dé báyìí. mo ti dé next weekend kíákíákíá ni. ìfẹ́ dúró dúró dúró dúró ojú mi. Your mind seems so far away. I don't know how to get there. Yeah, we'll two wives, Elijah ṣọ́ọ̀ṣì ṣorí sixty hours sọ pé wọ́n tó fẹ́ mi my own advice for you is just do what you want wọ́n tó fẹ́ ló máa ṣe kí ló ń sọ lẹ́nu nǹkan tó bá ti fẹ́ ni kí n ṣe ṣé mo ṣàṣọ ń pa dáàdi Susan tó wà ń lè wa máa ń ní mi lára báyìí báyìí ń sọ̀rọ̀ yìí ó ní mi lára tí mo dẹ̀ ń wo ṣe máa kúrò nílé mi o tún wá ní pé kí tún lọ mú mọ́mì Mojísọ́lá wá o ṣe fẹ́ kó fẹ́ kí n kú kékeré ni. ọ̀rẹ́ jára ẹ̀ náà ṣe bọ́kùnrin ni ẹ kò ń ṣe pé wọ́n fẹ́ máa gbé pẹ̀lẹ́ for life now kọ́kọ́ wọn máa gbé pẹ̀lẹ́ for the main time. at least kí ni ìyàwó ẹ̀ lè dùn àbí kí lẹ́nu mo sọ. it's just for the main meantime ṣó ti yẹ cause ṣòrọ̀rọ̀ àwọn obìnrin nǹkan tó bá fẹ́ aláti ṣe fún wọn ṣó ti yẹ. Ah, ìkọ̀kọ̀ náà lẹ́yìn méjì tó ń sọ jẹ́ kí ìyàwó ìyá ìyàwó mi bọ̀ wá mo dẹ̀ tún jẹ́ kó yé yín pé baba susan gan wà nílé látijọ́ yẹn ó ní mi lára anyway anyway ẹ má wọrí ẹ má wọrí alátiṣe mi á má ti ṣe ara. bẹ́tà o bẹ́tà. àwa pé gbọ́n ni àgbégbọ̀ àti ọ̀rẹ́ la jẹ́ alálùkà àwọn aṣọ. sí ọlọ́lẹ̀ yìí méjì tó sọ wáyé. ẹ sọ fún ẹgbẹ́ fọkàn you can handle this you can handle it. ẹ má wọrí ẹ má wọrí alátiṣègbè àmọ́ àti ṣáà. mo ní kí n sáré ṣe oúnjẹ fún yín kẹ́ jẹ ẹ ní ẹ àtọkọ àti ìyàwó ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ lẹ̀ ń sọ kí ló dé. adébígbà adébí ò pa wọn èwo làbúrò ọmọ fóúnjẹ bẹ̀ yàn. mọ́mí ara ti jẹun ká tó máa kú ẹ ṣe gbọ́mọ. ṣe ti gbọ́ nísìn àpọ̀jù oúnjẹ ń gbà mí ó máa fàkùn ìyá ni. mọ́mí ṣàlàfíà làbá yín àlàáfíà ni o mhm. ṣe ọkọ mi. èmi àti dọlápọ̀ àwárí yín fọ̀rọ̀ kan ni. ṣé kò sí. Ah, Tọ́lápọ̀ ò dẹ̀ sọ̀rọ̀ náà. Ah, Mọ́ mi, nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi àti ìyàwó mi àjọ conclude pé kẹwàá bá wa ṣeré fúngbà díẹ̀ àti pé a ti mí ìsinmi gan. Kí wàá bá yé ṣeré ló di pé ọ̀rọ̀ kan lẹ fẹ́ rí mi fún. Ẹ ṣe o, kí ni jóró mi ń ṣe? Mo ṣe tán tàbí kí ni mo wà fún yín fún? Táwa, tábìlì ni mo kàn sí sọ fún yín, ní o kàn sá gbà bẹ́ẹ̀ lójijì bẹ́ẹ̀ ṣẹ́rí. èèyàn bá pẹ́ ẹnu olélé nísìn òwe alájọ bí ó dà fún yàn náà mọ̀ pa ẹ wo kó mọ̀ jẹ́ pé njó sì ti yàn náà padà mọ́ ọmọ fi lọ o ẹ wò kí kí lọ sí ń gan mi ò fẹ́ kẹ́ lọ síbẹ̀ o mi ò fẹ́ o mi ò fọwọ́ sí rárá. Ah, ah. èmi ìsìn fẹ́ kẹ́ ẹ lọ sẹ́lẹ̀ kẹta nídìí ìmọ̀ràn òní tẹ́mi wá ní kí n lọ máa fẹ́ mí nìkan ní kí n máa fún gbígbò lóúnjẹ mi nìkan ní kí n dá wà nulẹ̀. ẹ eh, but Mr. Man kí ni problem ẹ náà honestly because me ò understand ẹ mo ní kí màmá tó bí mi lọ́mọ kàn wá bá mi ṣeré nulé mi ò ń sọ pé wọ́n nídà ti gba permission lọ́wọ́ ẹ̀ náà who are you. èmi mọ̀ ni. who are you. èmi. ẹ̀hẹ́ ta ni. Advisor. Advisor. kejì. back to back Go back to the husband. ẹ fẹ́ fojú olóore gúgùrè ojú olóore lẹ fẹ́ fi gúgì. olóore náà dà. adviser back to back. excuse me you talk too much. ẹ bọ̀dà ẹ má wọrí wọn ò ní pẹ́ rárá fúngbà díẹ̀ náà ni. ókè ọkọ mi má bínú o wọ́n ní wá bá wọn ṣe eré fúngbà díẹ̀ ni o mi ì ní pẹ́ o kó múlé dání ìwọ àti bingo ẹjọ́ máa ṣe lé kó dẹ̀ tọ́jú ilé o. ẹ fi mi wá já bingo bingo lè fi mi wá já torí pé ẹ kàn fẹ́ fọ́lù kọ́ ọmọ àwọn kan sèmi wá ní kémi àti bíngò kájọ máa lọ wà ní kájọ máa lọ fún ẹ kájọ máa kópa mọ́ra wọn àbí kémi mi ní kí n máa fún bíngò lóúnjẹ. láti ẹ̀pẹ́ mm. ẹ má wà bí gbà

torí fúnra oníkọ́ ló ń fẹnu ara rẹ̀ pé kú òun fúnra ẹ̀yẹ ẹ̀gà ló ń ṣe ra rẹ̀ fúnra lágbèrè ló ń fún ara rẹ̀ báyìí lọ́wọ́ sọ́fún òun lójú kò mú ọ̀rọ̀ tó rọ̀.

Um, mọ́mi, ìyàwó Dọ́lápọ̀ tó lóyún fún mi. Yes, I'm his wife. Ìyàwó? Yeah. But who is she? She's my mom. Oh, ìyá ìyálé mi. <laughs> Ìyá rárá ma. Yes ma. Bẹ̀lẹ̀. It's okay. Oh, Bẹ̀lẹ̀ tiẹ̀. Yes ma. Bẹ̀lẹ̀. Ó ga Yeah. Àwọn ń Yeah, that's my pop man. My dad. Adé. Yeah. Ẹ̀rí pọ́ cute àwọn ní mi jọ Dọlápọ̀ Mojísọ́lá ah, ẹ sọ fún mi pé náà àwọn àlejò tó tó yìí nínú ilé. Ah, àwọn wo làlejò nílé ọkọ ọmọ mi àwa àlejò ẹ gbọ́ báwo ni tí ń gan ṣe jẹ́ níbo lẹ ti ń bọ̀ kí ló bọ́ sọnù lọ́wọ́ yín kí lẹ̀ ń wá. Ah, mọ́mí ẹ jẹ́ ká wọlé lọ ẹ máa wọlé tá a bá dénú ilé àwọn máa sọ. ládìbò lẹ ń lọ tẹmúra báyìí. èmi fẹ́ lọ bu nǹkan ayà bẹ́ẹ̀ ni. kí lẹ fẹ́ rà gangan irọ́ mi ò lè rún ẹ nítorí pé ìwọ tẹ ẹni mọ àwọn ibi tí mò ń sọ yìí ṣé kò yẹ jẹ́ kí n lọ. <laughs> actually èmi tẹ̀ ti sọ fún ọ pé kó dúró sílé kó mú àwọn drinks á nínú ilé wọ́n sọ pé inú àwọn fẹ́ lọ so apparently wọ́n kàn fẹ́ stroll out ni. ẹ má pẹ́ sà yes sà ẹ ti kẹ́ sà. kí ló tún ṣẹlẹ̀. ẹ jáde ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n tètè wọlé kó lè mọ̀ pé mi ò kí ń ṣàlejò ẹ̀yẹ má pẹ́ sí. i love you daddy. okay okay. okay yeah. sí. ìfẹ́ kò finá sóró rìlẹ̀ sùn. Ah, kí lẹ rí. lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ yìí ni mo pẹ́ ṣàkíyèsí. ò gbéyàwó wọlé o nítorí pé ó lóyún ìyàwó tó wà lọ gbé bàbá ẹ̀ wá àti bàbá àti ọmọ bí mo ṣe rí wọn ṣé kì í ṣe ipò ọ̀nà láti jogún ẹ̀ ni wọ́n wà máa fẹ́ kó rò dáadáa o màá fẹ́ kó ro àròjinlẹ̀ dáadáa o torí mo mú ẹ gẹ́gẹ́ bí ọmọ mi ni ọkọ ọmọ ẹni ọmọ ẹni ní í ṣe ìwà sí ìyàwó ẹ̀yẹn àti bàbá ẹ̀ mi ì fẹ́ rárá rárá mi ì láìkẹ́ mo fẹ́ kó lé ìyàwó ẹ̀yẹn dànù kí wàá tún ṣe òun nìkan o òun àti bàbá ẹ̀. mọ̀mí oyún náà wà ń kọ́. kí ló fún ẹ ní assurance pé wọ́n ló ní oyún inú ẹ̀. Hmm bó ṣe ń ṣe yẹn hmm. máa fẹ́ kó ro dáadáa o máa fẹ́ kó ro dáadáa o. Hmm, mo ti gbọ́ yín ah, máa ronú sí i. Débísí Òpónúgà ó tún ti gbédè o. ìyàwó méjì ìyàwó two wives ah. ilé ìjọ̀gbọ́n. yánpọn yánrin ariwo kì í tọ́ wọn. ikú tí ó kàn dẹ̀ ó ń bẹ nínú abẹ́ ikú tí ó po ní ṣìnà ó ń bẹ nínú ṣòkòtò èkúté tó dúró dòlógì ní ara kú àṣàmù lọ̀rọ̀ mi. ìyàwó méjì two wives ilé ìjàngbọ̀n yànpọ̀ yànrin ariwo kì í tán nílé wọn. torí fúnra oníkọ́ ló ń fẹnu ara rẹ̀ pé kú o fúnra ẹ̀yẹ ẹ̀gà ló ń ṣe ra ẹ̀ fúnra alágbèrè ló ń fọwọ́ ara rẹ̀ fá ìjọba ẹ̀sùn fáwọn olójú kò mú lọ pé kó rọra ṣe. pé kó rọra ṣe. mo ké tó. ìyàwó méjì. ìyàwó méjì. two wives. Ah. ilé ìjàngbọ̀n. ilé ìjàngbọ̀n nù. yànpọ̀ yànrin rẹ̀. yànpọ̀ yànrin kì í tán nílé wọn. ọmọdé tó bu ìrókò tó bojú wẹ̀yìn. tó bojú wẹ̀yìn. kò jọ kó gbádùn lóhùn ra wẹ́ o. ọba òkè ló lè mú kodò dàlẹ́ ló lè mú kodò yá o. ìyàwó méjì ìyàwó two wives ilé ìjọ̀gbọ́n. ilé ìjọ̀gbọ́n. yàpọ̀ yàrin àyè kìlítọ́ nílé wọn. Adébísí Òkunúgà kú iṣẹ́ ọpọlọ ìyàwó méjì sinimá ńlá ni. iṣẹ́ títí rí wa bá ṣe ń kí snare rọ́bà ìkí snare wà á gbé ọwọ́ lọ lọ sókè àti gbé pàṣẹ yìí bàbá yẹn lọ sókè pàṣẹ yìí pàṣẹ yìí bóyá ìyá máa bẹ̀rù láti lọ lé ṣé òun rí pé mo ní problem yẹn tí ọba àti ìyá ò bá máa bí ọba ọjà ìyàwó méjì á bẹ̀rẹ̀ sí ní ìlú ìyá máa làjà tabakuru rẹ ẹ̀gbọ́n bàbá mi láti ní láìfò ni mo ní ó lè má bẹ̀rù pé ó ń ṣàtúnṣe lọ́wọ́ sọ̀rọ̀ pé ìméjì náà lẹ́yìn advice mi pé kí n lọ mú ìyá yẹn wálé mo ti wúyà ẹ̀ wá lẹ́sìn èmi gbọ́ngàn fúnra mi ni ò ní pèsè báwo ni mo yẹ fẹ́ kó. ọ̀rọ̀ ẹ̀ tó máa ń tọkàn jára ẹ̀ wà ní mánà bí wọn wọn máa jẹ́ kí anybody máa control ẹni àmọ́ wọn náà wọ àwọn máàṣọ máa ń play yẹn wọn máa ní coach kí wọn ò lè coach ilé ẹ̀ mọ́ ilé tó wọn ń dúkọ̀ síbi báyìí ìwòlè pí ẹ̀ náà àbí yá jíjó sinẹ́ tó máa jíjó sinẹ́ ẹ bá mi jíjó sinẹ́ jẹ́ jíjó sinẹ́ àgbà jíjó sinẹ́. ìdáhùn ní ìṣẹ̀lẹ̀ rẹ̀ ṣe ìṣẹ̀lẹ̀ olùdíbà easy ìṣẹ̀lẹ̀ olùdíbà ìṣẹ̀lẹ̀ olùdíbà jíjó sinẹ́ jíjó sinẹ́ ṣàjẹ́ sinẹ́ ẹ̀gọ́ torí fúnra oníkan ló ń fẹnu ara rẹ̀ pé kú o fúnra ẹ̀yẹ ẹ̀gà ló ń ṣe ra ẹ̀ fúnra lágbèrè ló ń fọwọ́ ara rẹ̀ bá ìjọba ẹ̀sùn fáwọn olójúbò mú ọlọ́pàá tó ń rọra ṣe pé. ẹ káàsán o àwọn obìnrin yìí láàárọ̀ ìwọ́n náà sí ń lè ìgbà tí mo wá láàárọ̀ yìí ìṣọ́ tariwo inú kọ́ńpọ́ǹdì yìí ti pọ̀ ju ọ́ ah gbogbo compound báyìí kìkìdá ariwo ni ìgbà tí màá fi débẹ̀ báyìí ó já àwọn ìyàwó yín méjèèjì ló ń jà kí ló dé ah òǹkùdó ló pé wá nǹkan ṣe sí i torí tó ń bá lọ ṣera wọn léṣe sí yín lọ́rùn ọrùn yín ló máa wà ó tó ń bá lọ para wọn bó ṣe ń jà yẹn ọrùn yín ló máa wà ó ah ẹ wá nǹkan ṣe sí ẹ wá bẹ ṣe máa bá wọn sọ̀rọ̀ ó ah òun ni mo ní kí n sọ fún yín o. ọ̀rẹ́ ṣé orí kan ti máa ń bá ẹ sọ ìwọ náà wo nǹkan tí ìyá ètò ń sọ ń sìn ojoojúmọ́ ìjà iná ni ìjà yìí náà ní sáwọn bí òní padà pa mí báyìí ẹ pé kò síjọ́ kan tí mo wá rí ẹ báyìí ọ̀rọ̀ ìyàwó méjì náà ni máa ń bá ẹ sọ so àwọn bí òní ọ máa pa mí òun èwo yìí. ọ̀rẹ́ mi ó ti sú èmi. wọn lè pa ẹ ó ti yẹ wọn lè pa ẹ ọ̀rẹ́ mi mo ti sọ fún ẹ mo ti sọ fún ẹ kó fọkàn ẹ balẹ̀ ṣé ọ̀rọ̀ ìyàwó méjì ó gba sùúrù fọkàn ẹ balẹ̀ sórí ọ̀rọ̀ ìyàwó méjì ó ti rókò kúnlẹ̀ kó tó gbẹ̀pà sí i ó ti tẹ̀sán bodò ó lè máa kígbe òtútù mọ́ ẹ́ ó yẹ gbogbo àgbàdo tọ́lọ̀ bá ti dà síyàn lágbàdà bá kéèyàn máa yàn ni ẹ́ wọ́n ní kó mọ bó ṣe máa settle home ẹ̀ báyìí kọ́ kọ́ ẹ lọ́kàn sókè jù ṣó ti gbọ́ ó ti gbọ́. ó ti sọ mi má yẹ kó sú ẹ má yẹ kó sú ẹ má yẹ kó sú ẹ. ikú tí ó kàn dẹ́ ó ń bẹ nínú abẹ́ ikuti tí ó kú oníṣìnà kó ń ekute nínú ṣòkòtò èkúté ara kulo ya. yá. mi ẹ̀wò èmi fẹ́ lọ máa gbé lọ́dọ̀ ọ̀rẹ́ mi màá dẹ̀ máa gbàgbé school. wo ni òun. Hmm. ṣé ni. Ah, ah, rárá o èmi kọ́ ni mo sọ pé kó wá máa gbé pẹ̀lú mi torí ẹ̀ náà ló jẹ́ kí n tẹ̀lé wa kí n mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kí n tó gbà sọ́dọ̀. òun kọ́ ló ní kí n wá gbọ́dọ̀ òun èmi mo decide pé mo fẹ́ lọ gbọ́dọ̀ ẹ̀ kí n dẹ̀ máa gbàbẹ̀ lọ school. ìwọ ló decide pé mo fẹ́ lọ máa gbé lọ́dọ̀ ẹ̀ ṣé mò ń fìyà jẹ ni. ẹ̀gbọ́n mi ẹ̀ fìyà jẹ mí àmọ́ gbogbo wàhálà tó wà lọ́rùn yìí ńkọ́ tìyàwó yín méjèèjì àtàwọn òbí wọn ah, wàhálà tó ń fún yín yẹn ti pọ̀ jù èmi ò We ewu iṣẹ́ àjẹkẹ́ mi má dá tèmi kún títí gbogbo yìí tẹ́tí ń fèsì torí ẹ̀ lèmi ṣe decide pé kí n lọ máa gbé lọ́dọ̀ rẹ̀ mi kí n dẹ̀ máa gbàbẹ̀ lọ sí school. bọ́ mi ò complain now. Eh, complain boy. èmi gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ wrong ó dẹ̀ ti ẹ rí bẹ́ẹ̀ ṣe rí ni ah, èmi fẹ́ máa lọ gbé lọ́dọ̀ rẹ̀ mi ò má dẹ̀ máa gbàbẹ̀ lọ sí school. anyway do bá jẹ́ nǹkan tó fẹ́ nìyẹn no problem. I will be fine. ẹ lọ máa ṣe fàájì mi tèmi ni pé ẹ ṣáà má jẹ́ kó pa yín ẹ má jẹ́ kó pa yín ẹ má kẹ́ ẹ mọ nǹkan tẹ́ máa ṣe sí èmi máa wà ọ̀rà ètò ẹ̀yin ni kẹ́ ẹ tẹ́kì ara yín. wọn ò lè pa mí n ṣáà máa yọjú sí mi. sí wàhálà ẹ tẹ́kì ara yín. gbọ́dọ̀ kí ló tiẹ̀ máa ń ṣe ná kí ni pírọ́blẹ̀mù ẹ̀ ná tó o fi ọmọ mi ní ọkàn balẹ̀ nínú ilé yìí ojoojúmọ́ ariwo tán ọ̀dẹ̀ àmọ́ gan bóyá ó lóyún bóyá oyún tó mú ní gan bóyá oyún oyin gbére ni bóyá orin ìranù ni bóyá rọgọ ló ń pa tó ò lóyún tó ló lóyún. ẹ wo màmá màmá màmá ẹ wo ọ̀rọ̀ tẹ̀sán kọ́ ni problem mi problem tí mo ní pé ẹ̀ ranjú no kí ló tẹ ẹranjú náà ẹ dẹ sọ̀rọ̀ náà ẹ dẹ ẹranjú ẹranjú bá kí ló ṣẹlẹ̀ ṣe fẹ́ jẹ mí ni kí ló tẹ ẹranjú. èmi ranjú gbogbo ilé yín ranjú. ẹ̀yin gan lọ dẹ ẹ̀yin lọ dẹ ṣé mi ni mo ní kọ́ ọmọ yín yọ̀dẹ̀ ni ṣé mi ni mo ní kọ́ ọmọ yín yọ̀dẹ̀ mo ní kọ́ ọmọ yín má lè lóyún ni ṣé mo ní pé kẹ́ bí ọmọ tó yẹ pa gan ni àbí ẹ fẹ́ máa fi kọ́dọ̀ ṣe mọ́ mi ẹ fi lé ọkọ yín níwájú kùtù àyà ẹ ní tìjú ẹ ní tìjú. ìwọ gan ló ní tìjú àti bàbá ẹ kí ni bàbá ẹ ń ṣe nílé nílé ọkọ ọmọ ẹ kí ni bàbá ẹ ń ṣe bí aláìní tìjú àti ẹ̀gbọ́n ti tèmi ilé ọkọ ọmọ tèmi lèmi wà. so ẹ fẹ́ máa fi ayé wé dàbí bàbá tèmi àbí ṣe fẹ́ máa fi ayé wé bàbá tèmi ṣùgbọ́n ni yín ṣùgbọ́n ni ṣùgbọ́n yẹ kí wọ́n ta nígboro kọ́ máa gbòòlà yín ni ẹ jókòó sì sí bíbá ẹ fi lè yín lẹ̀ ẹ wọ́n jókòó sí ẹ ní tìjú ẹ ní tìjú ẹ wo ṣe ẹbí mi àti ìṣe jọ bá ṣe jọ ń fúnra wa táà ṣe give and take give and take yẹn ẹ jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ o ẹ má pariwo jù báyìí rẹ tó bá pariwo jù máa yẹ̀yẹ́ yín o. ọ̀gbẹ́ ìlà gbalaga. wàá yẹ̀yẹ́ mi. ẹ̀yin nísà máa yẹ̀yẹ́ yín o. ìwà yẹ̀yẹ́ mi. máa yẹ̀yẹ́ yín. Ah! ẹ fẹ́ kú. máa yẹ̀yẹ́ mi. mi ìṣeré ẹ fẹ́ kú ìwọ olóyún egbére o lóyún olóyún olóyún oyún náà ni kò yọ láti jọ yìí akọ̀ǹsán ọkọ̀ ẹ̀ ń kẹ̀ kẹ̀kẹ̀ olóyún olóyún o kò sóyún kankan bẹ̀. ẹ lè rí ẹ lè lóyún inú yẹ ẹ lè rí bẹ́ẹ̀ ṣe ní rí nìyẹn tí mo fi máa bí ẹ fẹ́ jẹ́ àbí ẹ lè rí jẹ. ẹ èmi àjẹ tàbí kò jù ah ètò àlàra yín tẹ́lẹ̀ o mi àjẹ màdé wa jẹ́ wà jẹ́ fún mi. ẹ jẹ́ náà àjẹbí ti bá wíṣ wíṣ bẹ̀rù mo bá sùn tó wíṣ yẹn àjẹbí wọ obìnrin. èmi àjẹ. ọ̀rẹ́ tó bá jẹ ah, ní ti etí kàn fẹ́ ẹ̀jẹ̀ dẹ́ ká ẹ̀ ká lọ́sọ̀ gbọ̀ngàn. tó bá sọ pé àjẹ ni ẹ máa jẹ́ kó mọ̀ ní pé wizard kí ló gbé lórí kí ló kí ló gbé sórí tó ju ẹ lórí tí mo ni ẹ. màá wá jẹ́wọ́ fún ẹ àti bàbá àtọmọ màá wá jẹ́wọ́ àjẹtẹ̀ pè mí yẹn màá jẹ́wọ́ ẹ̀ fún yín. ìjọ tó ti délé mo ti mọ̀ ipá àjẹ ni ẹ yes lufthansa ni ẹ lufthansa òun fò òun fò. bàbá àgbà àyà ẹyẹ ṣe àjẹ yìí oh, èmi àjẹ màá wá jẹ́wọ́ fún yín ah. àti ọmọ àti bàbá àjẹ tí mo jẹ yẹn màá jẹ́wọ́ ẹ̀ fún yín. Oh, wọ́n ṣe gbá ẹ yẹn tó faint tó tẹ́ bá ti bẹ̀ lọ nǹkan kí la fẹ́ máa bọ́ lọ́hùn sùn. ẹ tẹni tó kú ló dẹ̀ gbé àwọn méjèèjì wọn á bọ́ síta wọ́n á bẹ̀rẹ̀ sí ní máa ṣayé wọn káàkiri àti pé báwo ló tiẹ̀ ṣe ṣe tó fi níyàwó méjì tó wá di nǹkan tó jẹ́ pé wọ́n ń gbẹ́ sọ́ọ̀tún gbẹ́ sósì. àǹtí mi ẹ̀yin náà mọ̀ pé nǹkan tó bá ti le jọ̀gẹ̀dẹ̀ lọ mi kì í lè jẹ́ kì í ṣe fault mi ni gbogbo nǹkan tó wà nílẹ̀ yìí ẹ ẹ mo dájú pé mo love ìyàwó mi gan ẹ mọ̀ ẹni mi ò gbé láti fẹ́ ìyàwó méjì ṣe rí ṣíṣe kan ló kàn ṣẹlẹ̀ láàrin mi àti ẹ̀mí ó dẹ̀ doyún ìgbà tó dẹ̀ ti doyún ọmọ náà lòun ò lè ṣe àfìgbà tí mo rí bó kó wálé kì í ṣe fault mi. fúnra rẹ̀ ló kó wálé ẹ bọ́ ṣe máa ń ṣe nìyẹn àwọn ọmọ ojú ọ̀rọ̀ láàrin yẹn bọ́ ṣe máa ń ṣe nìyẹn torí pé wọ́n rí i pé ó wà òkè owó wà lọ́wọ́ ẹ̀ àtòtílétọ̀ nìyẹn torí ẹ̀ náà ṣe fẹ́ kú sí ẹ nígbà ṣùgbọ́n nǹkan tá a máa ṣe wà ṣiṣẹ́ pé solution wà lọ́rùn mi wà lè. ẹ ká fi gbogbo ìsanwó Ọlọ́run. Mojísọ́lá. yes baby. olówó orí mi. torí mi ò ti ṣetán láti kún kékeré. mo ti decide láti ta gbogbo nǹkan tí mo ní látòrí company mi àti inú ilé yìí náà fẹ́ ta lé mi àtàwọn cars mi gbogbo owó tí bá rí látòrí bẹ́ẹ̀ máa kó fún àwọn aláìní díẹ̀ tí bá máa rí mú bẹ́ẹ̀ náà máa fi relocate ó lè jẹ́ Kánò ni màá lọ ó lè lè jẹ́ Ghana ibikíbi tí mo bá lọ màmá jẹ́ kẹ́ mọ̀ Susan oyún tó wà nínú ẹ ọlọ ajẹ kò sọ láyọ̀. àmín àmín. tó bá dẹ̀ ti bímọ tán tó bá yẹ pé o fẹ́ kí ọmọ mọ bàbá ẹ̀ o lè contact mi màá ṣètò bó ṣe máa rí mi. Mojísọ́lá. Ọlọ́run pèsè ọkọ mi fún ẹ ọkọ tó máa dúró tiẹ̀ kò dẹ̀ kí ṣe pé o lè rọ́mọ bí o o ti lóyún rìnà Ọlọ́run kan ti jẹ́ kó dọ́mọ ni ọlọ́run á pèsè ọkọ mi fún wọn. ah ọkọ ọkọ mi. àǹtí mi mo ti ṣàlàyé gbogbo ẹ̀ fáwọn ọmọ mi ah. gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ nílé nítorí mi ò ti ṣetán láti kú ah, so mo fẹ́ kí ẹ̀yin méjì kí n understand. wọ́n wọ́n ọkọ mi o tí ẹ̀ ní kú ah. ẹ wo ẹ̀yin méjèèjì bó ṣe jẹ́ gan-an ló ṣe sọ yẹn o the only advice mo lè fún yòjú yìí pé kẹ́ ẹ wò yìí tó bá da nínú ẹrù yìí kó tó di pé kó gbogbo ẹ̀ lọ fáwọn ọmọ aláìníyà. ọkọ mi jọ tó lè Ọlọ́run ṣàánú mi ṣàánú mi mo pàtìjọ tó o ti fẹmi sínú ilé èmi àti ẹ ò kì í jà kò sẹ́ni tó ń gbóhùn wa eh. mo láti èmi lọ mi ò ní jà mọ́ jọ tó lè Ọlọ́run ṣàánú mi má lè mi. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ kí mi náà sọ̀rọ̀ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ṣé mo pẹ́ lóyún èmi ni àní jẹ́mu ṣàánú mi. so ẹ̀yin méjèèjì lè bẹ̀. Ah, àṣẹ ẹ̀ ti ẹ̀ lé. àmì ah, rárá. Eh, eh, eh, tó jẹ́ pé tọkùnrin bá ṣe tán láti fẹ́ yàwó yẹn ò ṣe nǹkan tó burú jù níwọ̀nba àgbà tó bá ti ń ṣe déédéé láàrin àwọn méjèèjì àbí kò ṣe déédéé láàrin yín. ẹ <laughs> kí ló wá dé tẹ wá sọnù lé wa dariwo ọjà. <laughs> Ah. aṣọ ò bá mọ yẹ yín mọ́ o ọmọ yẹyin ti rí ọwọ́ ọjà. Ah, ẹ méjì bẹ́ẹ̀ jẹjẹ máa bẹ ọkọ mi jọ torí ọ̀nà ó yà á níjà mọ́ àti parí ìjà àti parí ìjà mọ́. Susan. ṣíṣe ṣìkù. ìyàwó méjì two wives mm. ilé ìjọ̀gbọ́n. ẹ má bínú pé a fẹ́ take time yìí. yọ̀pọ̀ yànrin ariwo èmi àti àwọn ìyàwó mi àjọ conclude pé ká ní meeting so a ní take um, time yìí jù. nǹkan tó ṣẹlẹ̀ ni pé Susan kò ní pẹ́ travel now. my daughter. bẹ́ẹ̀ ni sir. Oh. <laughs> that's very nice. ẹ ṣe sá. mo ṣètò bó ṣe máa lọ bímọ sàn àti pé ibi tó máa dé sí ti wà iṣẹ́ tó máa ṣe náà ti wà ń bẹ̀ kó hmm, lè máa ráyè tọ́jú yín. <laughs> <laughs> normally ó yẹ kí first wife náà tẹ̀lé hmm. ẹ̀gbọ́n kò ní lè lọ torí pé ó níṣẹ́ tó ń ṣe ń bí báyìí. ìjà hmm. yìí kí ló ń bẹ lọ ṣe lọ́hùn. oníṣẹ́ tó ṣe ń báyìí sọ kò ní lọ bẹ́ẹ̀ sọ mo ní kí n tètè jẹ́ kẹ́ mọ̀ ah, kí ni fẹ́ bínú fún nígbà tọmọ mi fẹ́ lọ sóríire ìtorí ẹ̀ ní ṣe máa ń pè ní my good in-law lóòótọ́ màá mi ṣe Susan because àtijọ́ ti ti délé yìí mo ti fara rò but nonetheless tó bá máa fi di bíi eight months to nine months màá ti màá ti kó padà tí màá ti adjust ara mi padà sínú ilé so uh, mo believe it eight or nine months sir. so you ni ṣe problem. dadi ilé wo sá. Ah, ilé wa yìí ni. ẹ eh, eh, dadi ọ̀rẹ́ yín tẹjọ wà ní ọ̀rẹ́ yín Ghana yẹn tẹjọ wà ní ekule kọbi tẹwà yẹn náà àjàṣe tẹjọ alájàṣe ṣé ẹ ń gbúrú ẹ ah, ah. ṣàlàfíà ló wà. my Ghanaian friend ọ wà ọ tẹ̀sí pè lánàá wípé báwo ni ọ̀dọ̀ ọmọ mi tí mò ń gbé o mo ní wò ó tó bá wá síbi ìwáròbí buckingham palace ni <laughs> gbogbo ayé ni mò ń jẹ́ bí ah. mo dẹ̀bi lè pé ibi tèmi máa kú sí ni. <laughs> thank god àyà mi jẹ́ mo rò pé ti jà ní. ah no no no no no àjà àtọ̀ ah, àtọ̀ àjà. Ah, ẹ ìjà bí <laughs> ẹ máa padà síbẹ̀. ṣé pé kí n lọ kí n físítì hàn mí. ẹ máa máa lọ gbé bẹ̀. susan ṣé o wáìnì mi mi ṣe wáìnì. kémi máa lọ gbé bẹ̀ yẹn. kẹ́ ẹ wọn náà wò náà ṣé mo lè dáná ọbẹ̀ yẹn mọ̀mọ́. Ah, <laughs> dáàdi ẹ má wọrí ẹ má <laughs> wọrí èmi máa gba mọ́tò tó máa gbé yín débẹ̀ ibẹ̀ ni màá gbé yín sí. ẹ má ṣe no no no no no. dáàdi ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ ṣá nǹkan tí mo rí ẹ rí o ṣé ní yàrá tèmi rò pé wà vacant yẹn tẹ wà yẹn àṣé yàrá yẹn wà vacant èmi ni mi ò lójú inú ṣé ẹ máa padà síbẹ̀ yẹn sá. ìwà àjàṣe ò tẹ̀ ẹ̀dá kọ́ bọ̀ òórùn bẹ́ẹ̀ dẹ̀ yàtọ̀ sórùn bíi màá dúdú o. ẹ dúdú ṣe mí nẹ ni. ẹ ah, gidi. ẹ níbi náà ni ẹ máa ní láti padà ni ah, torí àwọn ò ní sí ń lé hmm. owó náà kì í sí ń lé ebi náà dẹ̀ máa lọ bí iṣẹ́ sórí ìgbà ẹ máa wà bọ́ọ̀d fún yín. ẹ máa wọ́n ti wà yóò sùn mọ́ bíi. ẹ máa wà yóò sùn mọ́ ajá ṣe padà mo trust yín dáadé kò síbi tẹ́lẹ̀ adapt. kò sá ah. so ẹ má bínú sá hmm. mọ́mí ẹ̀yin náà ẹ má bínú. ó tiẹ̀ dà bẹ́ẹ̀ màá lè ráyè tọ́jú ọmọ mi màá tọ́jú ilé màá tọ́jú yín kò tiẹ̀ ní ìdíkà gbọ́ ọmọ ọ̀dọ̀ kí ni mo wà fún kí ni jórè mi ṣe. màámi. mo ń dẹ lóhùn. ẹ̀yin náà ń lọ. èmi. èyí tẹ́ ẹ ṣètò ẹ wà máa lọ. Ah, Mojísọ́lá lọ síbò. ilé yín ni ilé ta rẹ́ǹtì fún yín. èmi. mo ń lọlé. kí ni mo fẹ́ lọ ṣe èmi ò lọ síbi kankan o Ah, má ṣeré má fi ṣàwàdà mi lọ sẹ́ni wíẹ̀. lẹ́yìn ìgbà tí bíbá yìí ti dùn mọ́ mi tán tára mi ti sinlé ó wá ní kí n máa lọ mi lọ síbi kankan kó jọ́ òun nìyẹn o jẹ́jẹ́ mi ni mo jókòó tí wo àti dọ́là pọ̀tẹ́ wá bẹ̀ mí kí n máa bọ̀ ń bí mo débi tán ojú mi ń rí rìkúrì mo rí gbogbo nǹkan tẹ́ ń ṣe tí mi ń sọ̀rọ̀ náà òun sì wá ní kí n máa lọ it's just like pé òun lé mi nìyí ṣé ẹ àjọmọ yín ni. ṣé èèyàn ló ń bẹ sunbi àwọn èèyàn náà fẹ́ dìpọ́tì wa òun sọ pé ìwà àtọkù ẹ̀. màámi ṣe fẹ́ wà ròpin síbi tẹ́lẹ̀ ni ṣe bá a ní kẹ́ wá bá wa ṣeré fúngbà díẹ̀ ni. ìgbà díẹ̀ yẹn náà lè ti pé ẹ wá máa lọ. tí mi ìṣẹ̀yìn. Ah, ilé ọkọ mi ni mo wà yìí náà. ẹ wo eléṣin wa ṣe o ẹ má ṣe báyìí. ok àbí ṣé ká kúkú rent apartment kan fún ẹ méjèèjì. ọlọ́run máa jẹ. èmi kọ́. Ah. mọ́mi gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́kọ̀ọ́ ẹ̀mí ìfẹ́ kẹ́kọ̀ọ́ ṣe bínú ìyàwó mi fẹ́ travel èyí náà dẹ̀ máa ń lọ bí iṣẹ́ èmi náà máa ń bízì ẹ ẹ ẹ má fi ṣèbínú ẹ ẹ ẹ wà máa lọ. mi ì fi ṣèbínú Mojísọ́lá máa fẹ́ kóró ọ̀rọ̀ yìí dáadáa o. Mojísọ́lá Mojísọ́lá Dọ́lápọ̀ èmi. Eh? Débísí òkùnù gàrà ó tún ti gbédè o. ìyàwó méjì ìyàwó two wives ah. ilé ìjọ̀gbọ̀n. yánpọ̀n yánrin ariwo kì í tọ́ nílé wọn. ikú tí ó kàn dẹ̀ ó ń bẹ nínú abẹ́ ikú tí ó po ní ṣìnà ó ń bẹ nínú ṣòkòtò èkúté tó dúró dòlógì ní ara kú lóyà. àṣàmọ̀ lọ̀rọ̀ mi. ìyàwó méjì two wives ilé ìjàngbọ̀n yànpọ̀ yànrin ariwo kì í tán nílé wọn. torí fúnra oníkọ́ ló ń fẹnu ara rẹ̀ pé kú o fúnra ẹ̀yẹ ẹ̀gà ló ń ṣe ra ẹ̀ fúnra lágbèrè ló ń fowó ara rẹ̀ fá ìjọba ẹ sọ fáwọn olójú kò mú wọn lọ pé kó rọra ṣe. pé kó rọra ṣe. mo ké tó. ìyàwó méjì ìyàwó méjì two wives ah. ilé ìjàngbọ̀n. ilé ìjàngbọ̀n nù. yánpọ̀ yánrin ayé. yánpọ̀ yánrin kì í tán nílé. ọmọdé tó bu ìrókò tó bujú wẹ̀yìn ọkọ̀ lolúwẹ̀rẹ̀ ń pa ni òjọ́kọ̀ lolúwẹ̀rẹ̀ ń pa. nílẹ̀ ọlọ́rọ̀ ògùn bá dùn lóhùn ra ọ̀wẹ́ o. ọba òkè ló lè mú kodò dàlẹ́ ló lè mú kodò yá o. ìyàwó méjì ìyàwó two wives ilé ìjàngbọ̀n. ilé ìjàngbọ̀n. yánpọ̀ yánrin àyè ìtọ́ni ilé wọn. adébísí òkúnnúgà kú iṣẹ́ ọpọlọ ìyàwó méjì sinimá. ẹ mọ orú ọmọ tẹ bí ni ẹ̀yin ọmọ pé mi wà lára àwọn tó dá kọ̀ǹpútà sílẹ̀ ni mo rí fúkṣọ ẹ kàn rí mi dáadáa mo rí fúkṣọ gan mo ti mọ̀ pé irú nǹkan báyìí mo ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ ni mo fi sọ pé kẹ mọ lọ nígbà mo fọ sí kíkan pé kẹ mọ lọ dé sí ẹ dá gbogbo ẹ wá dé wá délé tán ní ìsìn ẹ wá dé bí ẹ wá ẹ wá ṣe bí kíni. ẹ wẹ́yìn ṣe é jẹun. èmi oúnjẹ ọ̀rọ̀ oúnjẹ kọ́ ló tiẹ̀ ń ṣe mí tí má ti rántí nǹkan tí Mojísọ́lá àtọkọ ẹ̀ tí wọ́n ṣe fún mi ṣe lomi máa ń dà lójú mi ni. ẹ ẹ tí ì ẹ tí kò àwọn kan sọ̀rọ̀ látàárọ̀ náà ni omi yóò jábọ́ lójú yín ẹ tí ì tòmí lójú. ẹ̀dùn ọkàn mi ló máa fi ń bà mí ṣeré yìí. ẹ ṣe fẹ̀dọ̀ àtọkàn yín lẹ̀ kẹ́ ẹ mọ́ dààmú ẹbí tó ń wà tiẹ̀ ẹ ọlọ́mọdé àrógùn operation kí ló kẹ́dọ̀ àtọkàn yín ní ayíròkó mo dákun Elédùmarè àyìn ifá mi ò ré léèwé ìjẹ̀bù ifá mi gbòyìnbó rẹ̀ mi o wàláìtàlá anájókì ifá mi gbọ́ brókì. what. kí ló ṣẹlẹ̀. ẹ wo ẹsẹ̀ tí fẹ́lẹ̀ gẹ̀gẹ́ fẹ́ gbóhùn lẹ́nu àwọn oṣù sọ̀bọ̀ àrùn parapalẹ̀ ìṣe ọmọ rẹ̀ ẹ bọ́ kàǹkà òwúrọ̀ àgbẹ̀ o ẹ bọ́ kàǹkà lè jẹ́ sọ́fọ́ káàbẹ̀rẹ̀ ètùtù o máa láṣẹ ẹni fọ three days and dédé three days o máa láṣẹ ẹni fọ yẹn nílé ẹ̀ náà máa gbé o. mo mọ reason tó máa fi ń ṣe nǹkan bí àfọwọ́ra. ṣé mo pé ó tí mo kó fún ẹ lọ́jọ́ yẹn nínú gbàgà tí mo ní mo ti kọ. yé àmọ́ ah, ò lè fẹ́ o tí bá fẹ́ tán ó sì máa máa jalè kiri nìyẹn tó bá ti ń jalè kiri ó ti ń dójú tì mí nìyẹn. báyọ̀ lè ṣe bí ìyàwó ẹ ni. they're not up to your standard. kò tẹ̀ tó ti báyọ̀

olóhùn ó máa dìpẹ̀ mọ́lẹ̀ òpẹ́ lọ bá jà tá àti jẹ́ bí ìjà oníṣìíwó ṣíwùtọ̀ ṣíwùtọ̀ kí wọ́n bá ní ìjọba. kí lè tẹ́lẹ̀. Ah, ah, jọ ọ̀gbẹ́ni sunobi àtẹnu náà kí ṣẹlẹ̀ gbogbo ibi aládùúgbò. kí ni next thing tó fẹ́ ṣe. mi kò sí next thing kankan bí kankan o bẹ́ẹ̀ sì ni pé kó lọ ṣẹ́yún ẹ̀. tí nǹkan tó ṣẹlẹ̀ tí ò bá ṣẹlẹ̀ báwo la ṣe fẹ́ mọ tell me ṣé ṣé ṣé gẹ́ẹ̀ lọ́ọ̀bẹ̀ ṣá ó sọ pé tọ́lọ́n bá kọ ọ̀rọ̀ máa definitely ọlọ́run ò lè kọ́ yín pọ̀ yẹ́ẹ̀ ẹ̀ ń tọ́lọ́run kọ̀ wá àti ẹ̀pọ̀ òun ni òun dé o. ìyàwó méjì ìyàwó two wives ah. ilé ìjọ̀wọ́. Ah. yánpọn yánrin ariwo kì í tọ́ nílé wọn. ikú tí ó kàn dẹ̀ ó ń bẹ nínú àpò ikú tí ó po ní ṣìnà ó ń bẹ nínú ṣòkòtò èkúté tó dúró dòlógì ní ara kú lóya. àṣàmọ̀ lọ̀rọ̀ mi. ìyàwó méjì two wives ilé ìjàngbọ̀n yànpọ̀n yànrin ariwo kì tán nílé wọn. torí fúnra oníkọ́ ló ń fẹnu ara rẹ̀ pé kú o fúnra ẹ̀yẹ ẹ̀gà ló ń ṣe ra ẹ̀ fúnra lágbèrè ló ń fowó ara rẹ̀ fá ìjàngbọ̀n ẹ sọ fáwọn olójú kò mú wọn lọ pé kán rọra ṣe pé kán rọra ṣe mo ké tó. ìyàwó méjì ìyàwó méjì two wives ilé ìjàngbọ̀n ilé ìjàngbọ̀n yánpọn yánrin yánpọn yánrin kì í tán nílé ọmọdé tó bu ìrókò tó bojú wẹ̀yìn bojú wẹ̀yìn kò jọ kọ́. ke ló lè mú kó dùn dalẹ̀ ìyàwó méjì ìyàwó two wives ilé ìjàngbọ̀n. ilé ìjàngbọ̀n o. yàpọ̀ yàrin àìkiri tán nílé wọn. adébísí okunuga kú iṣẹ́ ọpọlọ ìyàwó méjì sinimá ńlá nìyí princess tún gbẹ. ẹ̀yin ọkùnrin ẹ wò ó ká fi ṣòdùnwọ̀n ayé wa. ìyàwó méjì. ìyàwó méjì. ìyàwó méjì. two wives ilé ìjọ̀gbọ́n. princess adébísí tún gbẹdẹ o. yànpọ̀ yànrin ariwo kì tán nílé. ìyàwó méjì rẹ o. ìyàwó méjì. àfi ṣòdùnwọ̀n ayé wa. two wives ilé ìjọ̀gbọ́n. ó tún tẹ́lẹ̀ bá ṣàní. ìyàwó. two wives ilé ìjọ̀gbọ̀n. fẹ̀mú kọ́mándà kọrinkọrin. yánpọ̀n yánrin ariwo kì tán nílé wọn. princess adébísí ògbólógbó méjì pẹ̀dẹ́ o. two wives ilé ìjọ̀gbọ̀n. ẹ̀kọ́ gbọ́n o ẹ̀wọ̀n kẹ́kọ́ gbọ́n o. yánpọ̀n yánrin ariwo kì tán nílé wọn. kẹ́kọ́ gbọ́n o. ìyàwó méjì. ìyàwó méjì. two wives ilé ìjọ̀gbọ̀n.